Ikú yẹn jẹ́ shock fún mi. That death was a shock to our mother. Last person kí tiẹ̀ ló fẹ́ mú ẹrù kúrò. Why do you even think of that towards this person? Ọmọ tí ò rojú rí. She was very active. Ẹ̀rín ni. She was always smiling. Ẹ̀rín ni. She was always full of smile. Ẹ̀rín ni. She was always smiling wọ́n ń bàjà gan. even when you fight her. ẹ̀rín ló fi ń rojọ́. she will smile when she wants to talk. màmá ẹ̀ máa gbà mí. ah mother listen. Hey, màmá ẹ̀ kàn ráyè. and she start laughing I don't have the time. kò tí ì yé mi. ti ọlọ́run bàbá ò ní ṣọ́kù. àmì jésù. wọn lá ò ní jọ ṣọ́kù. àmì jésù. mo rí ikú mo rẹ́ni kéjì. àwọn náà ti sẹ́ńtì dẹ́tì bá a bá tiẹ̀ lè rí ní ikú òjijì ọlọ́run mọ̀ jù wá lọ. even if we see that the sudden death God knows better than us. mi ò rí kó ṣọ́kù. our mother did not see that she died in vain. torí ó wáyé ṣe nǹkan tó yẹ kó ṣe. because she came to this end she saw and she conquered. kò wá ló fi fòkùn dẹ̀ padà ló fi fò. she did not call empty handed and she didn't go empty handed. yes ó bímọ. She gave birth. Onílé. To glorious children. Onímọ́tò. She has cars. On travel. She has traveled worldwide well and far. Ó ń ṣe àyèmọye business. Good business tí ò wọ́n sáyé. a lot of businesses that a lot of people don't know about. Business gidi tó kù kì í ṣe ọ̀lẹ she's not lazy she was very hard working. ọlọ́run á pèsè afẹ́fẹ́ rere. may God let her speak. á lè máa mú ìyẹ̀pẹ̀ burúkú kò lójú. gbogbo wa táwọn abílẹ̀ ni a ò ní fi rú ẹ̀sán fún wa. lágbára ti ọlọ́run bàbá tí ọmọ ti ẹ̀mí mímọ́. a ní dìde ìṣẹ́jú àrùn fúnra wa. wọ́n ṣe candle night fún ilé. the candle night procession is being held in our uh, honour bọ̀ mi ò fẹ́ lọ. Our mother does not want to attend but àwọn èèyàn ń sọ pé kí n lọ. but we advise her that it's better she goes. torí mo wò pé kí ni ìwúrí mi. Um, yeah, she was older and she's a mother, so she was like, why would she attend? Ọmọ tí mo rí ní Ìlọrin. Someone she saw at Ìlọrin. Tí wọ́n ń túfọ̀ fún mi pé èmi kú. and she mi ti ẹ̀kọ́ ìjọ ẹni mo lẹ́ pé mi mọ̀ pé àyà máa ń ga sótó bá ga wọ́n máa ń ní ẹ̀dá mi lé lórí àbẹ̀ fún lómi. she has never experienced that. mo wà níbi òkú bàbá bíbélì bàbá tó pè mí padà wọ́n ló ti jí omi náà. they called her back as she broken up she said wow thank you Jesus. bàdà ṣe ń drive lọ. as they were driving. ó lé gbin ló fẹ́ sọdá àti tì. she said this is Keji that wants to cross sùn nígbà tó dẹ̀ di alẹ́ tá a délé. and by nightfall. ní Ìlọrin bẹ̀. still at Ìlọrin. wọ́n náà confam pé she was confirmed dead to her. mo yẹn wò bí ìran. she was still in shock. mi ò bá wọn post ara yìí. she couldn't even post recipes. nígbà tí wọ́n wá wa ilẹ̀. okay when they now dig the grave. tí wọ́n gbé ìgbésí that she was lower and committed to mother her that was when she realized that this is true. bàtó on Monday. on Monday. ó jókòó sí ibi. she was there in the church. ọmọ náà kiri láti ọ̀kan. there was a young girl that was greeting her from across. ọmọ alàgbà mi ni mo pè é. she now call, she thought it was her brother's. ó wọ pinafọ́. she was in a school pinafọ́ uniform. ó dé ìlàdúrà yìí. and she had this her cap on. ó lè jọ máa mú ma rí. she said mommy I want to see you please. I was on this chair. She was seated on this lovely Yes. But uh, my will leave Sir, come in, please. On Monday morning. Àárọ̀ Monday Michelle. On the dẹ̀ jókòó sí rẹ̀. Ó pọ̀ She had a bag behind her. Orin iṣẹ́ nìkan lẹ wà ní. She said, "Mommy, I need the only one here. Mo lé mi She said, No. Only ní one. She said her father is dead. Ó ní ìyàwó yìí wá. She said her mother is still alive. Ó ní ṣùgbọ́n kìnìún kan máa ń ṣe o. But there is something that happens to her. Ó ní kò sí gbogbo iṣẹ́ tó bá dé. There is nowhere she gets to go. Wọ́n máa ń kọ̀ òun ní ibẹ̀. She said they don't agree to give her help. Ó láwọn nọ́ọ̀sì lòun yàn láàyò. But she said she is a nurse. Ó ní nọ́ọ̀sì lòun yàn láàyò. When she said she was a nurse. Wọ́n bọ̀ sẹ̀rẹ̀ sára. Her mother was in school. Orí dọ́kítọ̀ ló ní. Because the girl also a medical practitioner there. Wọ́n ní kí lè á fẹ́ kí n ṣe. She said what do you want me to do? Wọ́n ní ìkọ̀tẹ̀ bá lè fún mi tó lè máa máa fi gbà mí wí. Come be anointing oil. He said, give me the anointing oil. Bá fún anointing. I shall give anointing. Ó lè ṣe sí lébi ni. She said, why is there no service today? Ó lè ṣe sí. She said, please hold service. Ó sìn títí. She now us around the church. She said, come, go, let us have a service. I decide side drumming. Tó fi ṣe ìsìn yẹn. Till the service could go. Tó fi parí ẹ̀ mo she was recorded in sexual she was kneeled she was on her knees to pray she said please stand up and join us she said no let me be on my knees she said let me be on my knees. And she was there. She was ń pàtẹ́wọ́ ẹ̀ please stand up she said oh, no. she said "Is remaining something you give me mother. she said there's power in it. but her mother does not come to tell me what she said kọ́lọ́ mú pẹ̀fíìmù wa. ó ní irọ́ oh. bí ṣe tajú kọ́ sọ̀kan báyẹ̀ bá wọ́tà méjì bá ní kọ́ gbé kọ́. báyẹ̀ bá wọ́tà yẹn orúkọ àwọn mẹ́bàá mi kan ti wà láyé fáńdà ó ní yes ẹ sì ṣe fún mi ní nǹkan àgbà ó lè ṣe òdúgbò ó lè dìde jókòó síbẹ̀ yẹn kúnlẹ̀ síbẹ̀ yẹn. she was new. tá a lè rí báyìí. if she check her head. a tún ṣe báyìí. she was a regret. a tún mẹ̀rí báyìí. she check her head again. oníwàdí ẹ bá sọ́kàn pé àjèjì àlejò wo ni eléyìí. bàtí mo ti ẹ̀ pé àwọn ọmọ jáde wọ́n rò pé bóyá anẹ́mà làyíká ó ṣàtúndárí ó wá gba omi yẹn tán ó wá dé báyìí ó fi sẹ́yìn. she now carry her bag. ó mú ènìyàn fi sẹ́yìn ẹ̀ báyìí. and put the oil beside her. wọ́n ní ìbòlẹ̀ fẹ́ gbé evans. ẹlẹ́rìí put your hand. olóhùn gangan ló fúyẹ́ fún òjò láti. said that this is the one that is why. wọ́n ní báwo lẹ̀ ń ṣe ṣe o. she said when is your meeting. wọ́n ní friday. said friday. ó lè jẹ́ kí wọ́n lọ́jọ́ alábìsí. said let me come on top. ó lọ́jọ́ tó lágbára. I'll come on top. ti bá rí lálàbìsí mo dúró mi o. she has not come since. friday ah. she didn't come on friday neither. ìgbàgbọ́ mi ni pé. I believe in that mo á báyọ̀ kan sọ̀rọ̀. she now spoke with someone. ẹni ẹ wá sọ fún mi pé every monday lè gbé máa ń the person now said it's monday that she ah, ah. has her service. wọ́n ní báwo ni ẹja máa ṣe sí monday. how will she be having her service on monday. ẹni ẹ dàpọ̀ ìtorí ẹ̀ ló ṣe wá pé kán ṣe ìsìn. that's why she insisted that they should have service. fún òun. for her. wẹ́ẹ́ mo gbà mi ò gbà. Hmm, hallelujah. mi ò ní fẹ́ kó o máa rìn kiri mo fẹ́ kó sùn. she wants us to sleep in hmm. peace. Mm kó ẹ jẹ́ àdìdì lórí ẹsẹ̀ o. mo kàn fẹ́ ká gbóhùn àdúrà yẹn kan péré sókè. just want to pray this prayer torí n tó pamọ́ n tó bojú ọlọ́run ló tó. because everything that is given to woman is. mo jẹ́ ìyàwó tẹ́ pé mi nígbàgbọ́ ọ̀nà pé lágbájá ló pa lágbájá. our mother does not believe in someone killing the other. ohun tí ọlọ́run ò bá mọ̀ sí kì í ṣe. what God does not know about will not happen. so pé èèyàn kan ló pa kíní kan ló pa ẹ̀ ní bíbí mi. ẹ kàn bá mi gbàdúrà kí bàbá mi bá mi fàṣẹ sí i. àní pẹ́ kó o bí o. báwo ṣe láwọn òbí tó máa ń rìn kákàkiri. you don't want her to start walking around. mo fẹ́ bó ṣe fi ẹ̀gbẹ́ lélẹ̀ yẹn. you want her to rest. kọ́lọ́run jẹ́ kó sùn rí. Don't you let her rest. kó wùyẹ̀ pẹ̀lú kókó lójú ẹ̀. take away back. kó má ṣe lákùnfà. so that no one. kó tọ́jú ọlọ́run kó bá mi tọ́jú àwọn ọmọ yìí. God should take care of her. kí iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ kó má bàjẹ́. kó má kú tán kí iṣẹ́ ẹ̀ má dúró. kó lu akọ̀gbẹ́sáfẹ́fẹ́ rere àdúrà. Jésù Kristi olúwa wa. Olúwa Gbogbo àwọn ọdún kù sílẹ̀ olúwa dá wọn sí. Kọ̀ọ̀kan bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ má jà kú fún ọ̀tá yọ. ṣẹ̀dá wa lọ́wọ́ orí rẹ̀ kò yí padà Jésù Kristi olúwa wa. Alore TV Alore ètò tó kọ́ni lọ́gán ètò tó kọ́ni lóye gbogbo àgbáyé ẹ máa wò ó.